الحمد لله رب العالمين خلق كل شيء فقدره تقديرا ọpẹ́ ni fún ọlọ́run ọba wa ọba ẹlẹ́dàá ọba tó ṣẹ̀dá gbogbo nǹkan tó sì kádàrá gbogbo bí ó ti ṣe máa rí tí bí ó ṣe máa jẹ́ láyé ó ní inna khalaqna al-insana min nutfatin amshajin nabtali faja'alnahu sami'an basira inna hadainahu sabila imma shakiran wa imma ni a láti ara tí a tọkùnrin àti tóbìnrin kí a lè bá a nítorí náà a ṣe ní olùgbọ́rọ̀ ara àdánwò nípa ń gbọ́ kódà àwọn tí ò gbọ́ ní ọ̀nà tí yọnu ń gbà ọlọ́run ti ní kí wọ́n máa gbọ́ lọ́nà mi àwọn tí ò rí lọ́nà tí gbogbo ẹni tó jòyò lẹ́nu ń gbà rí ọlọ́run káwọn náà tún máa rí lọ́nà mi gbogbo dáadáa lájọ ń báyé ṣe níbi ètò ọlọ́run ọba ni inna hadena usabil. dájúdájú a ti fi mọ ọ̀nà tí ó tọ́ sáàrà ó lè jẹ́ olùṣe ọpẹ́ ó sì lè jẹ́ aláìmoore. à ń bí ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo tí ò lórogún ọba tó pé òun ni ó rán muhammad sallallahu ta'ala alayhi wa sallam tó ṣe ní òjíṣẹ́ rẹ̀ àti ẹrúsìn rẹ̀ kí ó ṣe àlékún ìkóńgẹ́ wa lórí dáadáa nínú àlámọ̀rí ìjọsìn wa ń bí ó yẹ ká sì mọ lè ṣàlàyé fúnra wa ká tayé yẹn tayé nǹkan ọ̀rọ̀ ẹ̀sìn ló yẹ kó jẹ́ torọ́rọ̀ ayé ayé náà ni ó ọ̀rọ̀ ẹ̀sìn tí a mọ̀ fi jábọ̀ fọ́lọ́run bá lọ́jọ́ gbẹ̀rẹ̀ kí a mọ̀ àfi mọ̀ pàápàá rẹ̀ ọ̀kan nínú àwọn in tó jẹ́ kókó tí a ní bùkátà sí kápá kíyèsí sí ni pé iṣẹ́ olóore lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà láwùjọ wa tá a wà yìí inú Ramadan ti máa bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àwùjọ míì tí wọ́n ti gbọ́ ìsìláàmù yìí dáadáa ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ o tẹ́ bá wo àwùjọ wa tá a wà yìí ní ìgbà tá a wà nínú Ramadan mẹ́wàá àgbẹ̀yìn Ramadan ti ń tán lọ tí Ramadan tán lọ yìí ìbànújẹ́ ti bá wọn tálíkà o torí wọ́n ti mọ̀ pé ọjọ́ wọ́n rántí àwọn pẹ̀lú gàárì ọjọ́ wọ́n rántí àwọn pẹ̀lú ráìsì ọjọ́ wọn rántí wọn pẹ̀lú tọ́rọ́ kan àbí kọ́bọ̀ kan ó ń kásẹ̀ lọ nìyẹn ó ń kásẹ̀ lọ́nu láwọn àwùjọ mi kò rí bẹ́ẹ̀ nǹkan yẹn sì ń gbajú-gbajà ń di tó ń mọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lára láàrin ọmọ yẹ́sìn bínú wọn ṣe ń dùn nípa tó rọmọdánù ń bọ̀ ibi tá a ti béèrè àárí jẹ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ bàjẹ́ tí rọmọdán bá ń lọ ẹni tí inú ẹ̀ ń pé ah, rọmọdán tọdún ti ń lọ lọ fún rẹ̀ eléyìí ń bẹ́ẹ̀ ẹni tí mọ́ni ẹ̀ débi pé ó gbàgbọ́ yé ọlá tí ń bẹ fóṣù rọmọdán lọ ìbànújẹ́ ti tálíkà ó tún wá wáyé pé ah, tún fẹ́ rọmọdán bá tún lọ ìyẹn ló Eh, ẹnìkan ló solùgbọ̀wọ́ ẹ̀ ọkùnrin kan ló solùgbọ̀wọ́ ẹ̀ ẹ̀rọ ọlọ́ọ̀bà kan ló solùgbọ̀wọ́ ẹ̀ tí ẹ bá ti gbọ́ pọ́n rọ́sù ẹ tún máa yí gbogbo rédíò fi tíbi tẹ́ ẹ bá fẹ́ yí sí ẹ ṣe bí kò sí mùsùlùmí má láyé ni. nínú ìlànà míì tí èsì ìlànà ẹ̀sìn Islam ẹ máa yí rédíò ẹ máa bá ní ṣánẹ́ẹ̀lì karùn-ún ẹ máa bá ní kẹfà ẹ máa bá ní keje táwọn fi kọ́ra tí wọ́n sì gbàgbọ́ yẹ lọ́dọ̀ tiwọn àfi nínú ẹ̀sìn ìsìláàmù nìkan ó ṣe é ṣe ká ní pé wọ́n eh, ah, ẹnìkan náwó kan pé afẹ́kẹ́ mọ́ gbọ́hùn àdáhùn tí wọ́n ti ẹ̀ pèpè fún sọ̀lá látòjúwe ẹ̀lẹ́mọ́ gbọ́ lọ́nà méjì ọ̀nà ṣánẹ́lì méjì ṣánẹ́lì mẹ́ta lẹ́yìn ìgbà yẹn àdáhùn ojoojúmọ́ gan-an mọ́ádín dé mọ́sálásí lásìkò tó débẹ̀ lásìkò náà àìdákun ṣe mọ́sálásí yẹn tí wọ́n ò tí sí ní àmọ́ àmọ́ bí wọ́n sì ká tó wá máa sọ torí rédíò eléyìí ń fẹ́ ká ọ fẹ́ ká gbé yẹ̀wò dáadáa tó bá jẹ́ pé lóòótọ́ làgbọ́yé ẹ̀sìn ìsìláàmù ń bẹ fún wa torí pé títẹ̀síwájú lórí iṣẹ́ oore kò sí èmi ọ̀kọ́kọ́ sí èméjì náà nípa wípé gbogbo rọmọdán látòkè délẹ̀ iṣẹ́ oore inú ẹ̀ èrè ń jẹ́bi a máa pọ̀ pàápàá jùlọ mẹ́wàá tó tún kàn yìí tóun tún ju gbogbo àsìkò tá a lè fi ṣiṣẹ́ tó bá jẹ́ tòru lọ ọlọ́run ló wù ló ṣe àwọn àsìkò kan ní ọlọ́lá ju àsìkò kan lọ pẹ̀lú iṣẹ́ ìjọsìn ṣùgbọ́n níbo la ti rí nípa wípé tá a bá ti ṣiṣẹ́ olóore inú rọ̀mọ̀dán tí rọ̀mọ̀dán bá ti lọ ó ti parí èyí tó burú jáì rẹ̀ tó tún dàbí irú ẹ̀ òun ni káwọn èèyàn wá wá aburú bọlẹ̀ nígbà tí rọ̀mọ̀dán dé wọ́n sì máa dájọ́ nínú Ramadan náà pé tí Ramadan bá lọ àwọn kọ̀ntínú inú Ramadan wọ́n sì ti máa dájọ́ náà bí iṣẹ́ orí ó sì wọlẹ̀ báyìí aburú ó dìde lẹ́ẹ̀kan náà tí Ramadan bá lọ subhanallah wàlá haúlà wàlá kúwàtà illa billah iṣẹ́ tá a wáyé wá sí yìí iṣẹ́ ẹ̀sìn òun gangan lọ́nà tìtorí ẹ̀dá wa wa ma khalaqtu li jinna wàlì ìnsà ìlà lè àbùdùn ma orídù minhum mìrìlùk wà ma orídù anyuti imun dariyat 46 kọni 50 ní àyà ní àyà àyà 50 àbí ẹ̀hẹ́n àti pé èmi kò ṣẹ̀dá àlùjọ̀nú àti ènìyàn lásán àyàfi kí wọ́n lè máa sì mí. èmi kò fẹ́ èmi kò fẹ́ èsì kan lọ́wọ́ wọn àti pé èmi kò sì fẹ́ kí wọ́n fún mi ní oúnjẹ dájúdájú ọlọ́run yẹn lùpèsè alágbára tí ó le. gbogbo ayé mọ eléyìí gbogbo ayé mọ eléyìí kódà níbi tí a ti mọ pàtàkì àti títóbi láti mọ̀jọ́ kan sọ ọlọ́run níbi ọ̀rọ̀ tí ọlọ́run bá ń sọ fún wa yìí pé ìǹdá yín pé kẹ́ ẹ fún mi jẹ tọ́rọ lọ́wọ́n ije jẹ èmi gangan ni mò ń bọ yín bí ìwọ̀n bá mọ Ọlọ́run níbi gbogbo nǹkan láyé ó kó mọ jíjẹ ọmọ káàkiri gbogbo orílẹ̀ rẹ̀ ká sọ pé Nàìjíríà nìkan láyé ẹ dákun ẹ wo iye ráìsì tá à ń ẹ sí o ẹ máa wo iye tó jẹ táyọ̀ pò ìlúbọ̀ ó ẹ wo iye àpò gàrí tí ó ẹ wo iye màálù náà tó jábẹ̀ lẹ́ran ẹ máa wo ẹja tó mí tí ó lọ àti tá ti yan tó ti gbẹ lójoojúmọ́ bẹ́ẹ̀ tó bá yẹ nàìjíríà nìkan láyé bẹ́ẹ̀ bá ń sírò pé á wọ́n pa màálù tó wá mílíọ̀n ní nàìjíríà o ẹ sì ti kọ́ńtírì míì mà inna Allaha huwa rọ̀záàkù dòlùkú wà tìlìmọ̀tì ó túmọ̀ sí pé eléyìí nǹkan lọ́lọ́run dá wa fún òun gàgà ló lóun lòun dá gbogbo tá a jẹ òun wá dá wa fún wípé káwá jọ́sìn fóun ká ṣiṣẹ́ àwa náà láti tún ní èrè sẹ́yìn padà kọ́lá nàbí sallallahu alaihi wasallam yẹ́sùbá olèmọ́ yìí tàṣàláàṣà nǹkan mẹ́ta ó tẹ̀ lókù áàlùhù wà máàlùhù wà àmàlù ará ilé rẹ̀ àti dúkìá rẹ̀ àti iṣẹ́ rẹ̀ fàyẹ́rìjì ọ̀sìn náà méjì ó padà òyàbùkọ̀ wahid ẹyọ̀kan ní ó ṣẹ́kù pẹ̀lú òkú yẹ́rìjì áàlùhù wà máàlù ará ilé rẹ̀ ó padà dúkìá rẹ̀ náà ó padà wọ̀yá bùkọ́ amẹ́lù yóò kù sẹ́rẹ̀ nìkan àdìsí imam bukhari àti muslim iṣẹ́ yẹn ni ó wà jẹ́ alábàágbé ọmọ èèyàn nínú sàárè tó bá jẹ́ sẹ́ẹ̀rẹ́ yóò jẹ́ nǹkan gbádùn rẹ̀ ń bẹ̀ tó bá jẹ́ sẹ́ẹ̀bi yóò mọ̀ jẹ́ ibi rẹ̀ ń bẹ̀ ó wá nínú àdìsí ànábì mi sallallahu ta'ala sallam wípé sẹ́ẹ̀rẹ́ yóò wà láwòrán èèyàn kan ẹ̀dá filkọ́bìrì bisoro ti rojili hasan alwaji yóò wà láwòrán èèyàn tójú ẹ̀ rẹwà hasan asiyab tásọ ẹ̀ rẹwà tọ́yìbà rẹ̀ tóorun ẹ̀ sì ń dùn yóò wà máa sọ fún pé abshir bílẹ̀ díyà sọ̀rọ̀ máa sọ gbogbo tó bá fẹ́ lónìí ayọ̀lọ̀rọ̀ rẹ̀ òkú ma wá sọ fún pé mọ̀nà ta ni ọ́ gan o fọ̀wájú kàlíwájú hasan ojú rẹ̀ yìí mọ̀ rẹwà yẹ̀jí òbìlì dáadáa lójú ìmọ̀ mú wà ìróore ló mọ̀ mú dé yóò wà máa sọ fún òkú padà ìyẹn ṣé tá a sọ dẹ̀dá pé ana amaluka sọ̀ọ̀lẹ̀ èmi ní iṣẹ́ rí rẹ ẹni tó bá jẹ́ pé iṣẹ́ yẹn ló di nímọ̀ tó fi kúrò láyé ni o tí ó padà gbéṣẹ́ yẹn jùlẹ̀ bákan náà nídàkejì àlẹ́ amalu sẹ́yìí òyà tí sọ ìbàwó fìlkọ́bìrì bìsóra ti rọ́júlín kọ̀bí àlìwájì bẹ́ẹ̀ náà níṣẹ́ bí ó wà tí wọ́n jọ máa gba ọ̀rọ̀ sọ fúnra wọn tí ẹni tí ó jókòó náà tó ní sẹ́yìn ó rí wípé nǹkan burúkú ló yọ sóhun ẹ̀dá burúkú ló yọ sóhun nítorí pé sẹ́ rẹ̀ náà nìyẹn pẹ̀lú òórùn burúkú tí ó máa jáde lára òun náà máa sọ ìyẹn iṣẹ́ yẹn ó máa sọ fókù náà pé abshiri bílẹ̀ dé yasuk yasuk ìwọ náà ó ti dé bọ́ ọ lónìí kò sí ìdùnnú kan fún ọ lónìí òun náà sọ fún yí pé ta ni ó ní oníṣẹ́ rẹ̀ oníṣẹ́ rẹ̀ tó ṣe ẹ̀yẹn rúṣin ọlọ́run iṣẹ́ rẹ̀ nínú àwọn àyàtà mọ̀ mú wáyé yóò jẹ́ ká mọ̀ yí pé iṣẹ́ lọ́lọ́run dá wa fún iṣẹ́ ẹ̀sìn tó jẹ́ iṣẹ́ rẹ̀ nínú suratul mu'minun hatta idha aya 99 nínú 23 tí kú bá dé. títí ìgbà tí kú yóò fi dé wá bá ọ̀kan nínú wa. nígbà téèyàn ń pọ̀ka kú tẹ̀mí ti fẹ́ jáde. tí yóò sì máa wí pé. ọmọ èèyàn máa sọ wípé láwọn tí ò gbọ́ ọlọ́run gbọ́ ọlọ́run mọ́jọ jẹ́ àwa o ọlọ́run mọ́jọ jẹ́ àwa ọlọ́run kó là ń bẹ̀ o tó bá ti ń di pé èèyàn ń bẹ àwọn màláíkà tí ó gbẹ̀mí àwọn náà ni òkú ń pè ẹni tí ń pọ̀ka kún àwọn náà ní ń pè ní ẹ̀yìn olúwa mi ò níjọ́ náà torí èyí ó rí wọn ní ó rí màláìka jọ ẹ̀ yóò àwọn sọ pé rùjìrún ẹsẹ̀ kí ni. olúwa mi dá mi padà. naam. kí n bá lè ṣe iṣẹ́ rere nínú èyí tí mo ti fi sẹ́yìn. tí ò ṣe ẹni tí ò ṣe rárá àbẹni tó ṣe débi kan tó kó sísú. rárá kò jẹ́ bẹ́ẹ̀. wọ́n máa sọ fún pé kò ṣeé ṣe mọ́. dájúdájú ó jẹ́ ọ̀rọ̀ kan tí ó ti ń kọ. ọ̀rọ̀ kan tí tóun kàn sọ ni tó ń sọ lẹ́nu rẹ̀ fúnra rẹ̀ wàmí bẹ̀yìn ní ìbàrùzákùn ìlàyé wàmí wọ̀rọ̀ yìí ìbàrùzákùn ìlàyé omi ìbàrùn Gàgá sì ń bẹ wọn. Nígbà bá ti gbẹ̀mí ẹ̀. Títí lọ ni gàgá títí dojọ́ gàgá ni pé eh, gbogbo àwọn tí wọ́n máa ń nígbàgbọ́ sí abẹ́ ìpẹ̀tọ́ ọmọ ádámà wà tó ti dòkú náà ni gàgá ìyẹn ni pé kò ní sí níbí alùkíámọ̀ sì ti dìde kò sì ní sí láyé ń bí mọ́ kò ní jẹ́ ẹni tá gbẹ̀mí ẹ̀ sin látún padà rí láyé ń bí mọ́ lẹ́yìn wá àgbà náà inú sóràtù fáwọ́pẹ̀ sórà 36 àbí 35 àyà 37 wàhùn yẹ́sọ́rí kóònà fi ha iṣẹ́ eré lẹni tó bá wọná ó máa lérò pé á iṣẹ́ eré tóun ò ṣe ló mọ̀ fàbí tóun bára òun yìí. àti pé àti wípé wọn yóò máa wá ìrànlọ́wọ́ nínú rẹ̀. yẹ̀sọ̀rẹ̀ fóònù wọ́n máa kégbe wọ́n máa kégbe ni. wọ́n sì sọ pé wọ́n máa wí pé olúwa wa ọlọ́run bá wà o. mú wa jáde mú wa jáde kí àwa bá lè ṣe iṣẹ́ ọlọ́run ọlọ́run dákun ọlọ́run dákun mọ́ sí wa lọ́mọ náà. نعمل صالحا غير الذي كنا نعمل mú wa jáde iṣẹ́ eré tá a ṣeun yìí ká lọ sí i. ǹjẹ́ a kò ti fún yín ní ẹ̀mí lò irú ẹ̀mí irú ẹ̀mí wo lẹ tún fẹ́ lò irú pípadà wo tọ́lọ́run ní kálá àwọn sọ fáwọn náà pé kò rí bẹ́ẹ̀ mọ́ o a fún yín lẹ́mí lò ẹni tó bá ti bàlágà tá à ń kọ́ ṣẹ́ fún tá à ń kọ aburú fún tá ní rẹ́kọ́ọ̀dù ẹ̀ gbé rẹ́kọ́ọ̀dù kalẹ̀ fún àtàwọn mọ̀láìkà tí wọ́n dúró tì í àti fún lẹ́mìí lò ọlọ́run nínú sọ́tù yasin aya 54 wàlà tó dízáwò náà ilá mẹ́kún tún tààmàlò nítorí náà a kò ní bọ́ ẹ̀mí kan sí a ní bọ́ ẹ̀mí kan sí a ní sánlẹ̀sàn kan sí sí sí sí aya 54 tó náà ni wala tujzawna illa ma kuntum ta'malun bẹ́ẹ̀ sì ni a kò sì ní sanyí lẹ́sàn-án àní sanyí lẹ́sàn kan àfiṣẹ́ tẹ́ ṣe tẹ́ bá ṣàkíyèsí rí wípé ìmọ̀ ṣe tẹ́lẹ̀ síbẹ̀síbẹ̀ tí ó dúó ti àmọ̀láìkà tí ó dúó ti ẹni tí ń ṣiṣẹ́ yẹn tí ń sọ lọ́tún tí ń sọ lọ́sì tí ń sì rí gbogbo iṣẹ́ rẹ̀ bákan náà nínú ọ̀rọ̀ mi yòkùbérò náà àmàlì náà ọlọ́run sọ fún wa pé mo mọ̀ mọ́ sẹ́tẹ̀ ẹ̀ ṣe inú suratul mu'minun tún nìyẹn aya fifty one dájúdájú ọlọ́run ló mọ̀ṣẹ́ yìí sẹ́nìkan máa ń bẹ tó sọ pé ọlọ́run mọ̀ṣẹ́ òun nínú súrátù alìmọ̀ràn súrà kẹta àyà 153 wallahu khabirun bima ta'malun ọ̀rọ̀ sẹ́nì ọlọ́run tó ń tẹnu mọ́ bí ọlọ́run mọ̀ ohun tí ẹ̀yin ṣe nínú súrátù Baqara àyà 265 Wallahu bima ta'maluna basir. Ọlọ́run sì rí ohun tí ẹ̀yin ṣe. Ọlọ́run rí nǹkan tẹ́ ń ṣe tá a bá tún wo Suratu Al-Infitor láti àyà kẹwàá sí àyà kejìlá wa inna alaykum lahafidhin kiraman katibina ya'lamuna ma taf'alun. Bẹ́ẹ̀ni dájúdájú àwọn olùṣọ́ iṣẹ́ yín wà lọ́dọ̀ yín àwọn tí ń ṣọ́ṣẹ́ yín àfi wọ́n tì tí ń ṣọ́ṣẹ́ yín àfi wọ́n tì yín àwọn alákọsílẹ̀ tí wọ́n ní ìbùkún alákọsílẹ̀ tí wọ́n jẹ́ alápọ̀nlé tí àwọn oníṣàbòsí ni wọ́n tí wọ́n mọ ohun tí ẹ̀ ń ṣe níṣẹ́ wọ́n mọ ohun tí ẹ̀ ń ṣe náà sì ni wọ́n ń kọ̀ kò sẹ́sẹ̀ kan téèyàn lè ṣẹ̀ wọ́n tí wọ́n kọ ìkọkúkọ lẹ̀ ayé ni wọ́n ti máa gbé fáìlì yẹn pamọ́ pé àní jẹ́ kán promote máa yẹn torí kó ṣàìdá àwọn mọ̀lẹ́kà yẹn kò sẹ́sẹ̀ tí yóò ṣẹ̀ wọ́n kí wọ́n sọ pé rọmọdọ́ọ̀nù ẹ̀hún ìní kọ́ àfi tí yóò bá ṣe rọmọdọ́ọ̀nù dáadáa iṣẹ́ eré báyìí tó ṣe àní kọ́ ìlọ́lọ́run fi ń tẹnu mọ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ tá a ṣe tó ṣe déédéé tọ́lọ́run nínú àyà míì nínú suratul Isra sura seventeen látàyà kẹtàlá yawma idin yasudurun kátẹ̀ tó lọ bẹ̀rẹ̀ suratul Zalzala يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم طبعا جوجو بدأ القيامة أقوى يوم يديدي ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ọjọ́ alkiyama oníṣẹ́ rẹ̀ ó dìde oníṣẹ́ bí ó dìde kálìbà fi ṣe wọn hàn wọ́n àmà ìyá àmà torí náà ẹni ẹ̀hùn tó bá jẹ́ pé iṣẹ́ rẹ̀ ẹ̀ bí ọmọ náà gún ni àti sọ pé àmọ̀lẹ́ka ń bẹ pẹ̀lú yín tí wọ́n ń kọ́ wàmà ìyá àmà ìmìsíkọ́lẹ̀ dárọ̀tìn ṣàrọ̀ ìyàrọ̀ àti pé ẹni tí ó bá ṣe iṣẹ́ búburú bí ọmọ náà gún yóò rí ẹwà bá lọ síbi Suratul Isra àyà kẹtàlá wa kulla insanin alzamnahu ta'irahu fi unuki sì fi iṣẹ́ olúkúlùkù ènìyàn kọ́ ọlọ́run. Hmm, iṣẹ́ tọ́mọ èèyàn ṣe ń pe ilé lóyìn níbi tí òbítíbitì ẹrù àkọsílẹ̀ wà tọ́jọ́ tọmọ aráyé hmm? ná mẹ́mórì fi lọ́rùn gbogbo iṣẹ́ tí yẹn gbáyé ṣe yóò tún kò ní wọ̀ lọ́rùn gan a sì kọ yóò sì yóò sì lẹ̀bẹ̀lẹ̀bẹ̀ báyìí níjọ́ tí wọ́n ti ń kọ iṣẹ́ yẹn lẹ̀ gbogbo tó ṣe náà ló sì wà ń bẹ̀ àpèjúwe tàlùkìámọ̀ náà láyé wa tá ń lò yìí wà fi àǹfóṣekùn àfàlà tó ṣèrú tá a bá fi kọ́ lọ́rùn kọ́ àwa yóò sì mú tírà kan jáde. a wà mú àkọsílẹ̀ yẹn jáde lọ́jọ́ ìgbéǹde tí yóò pàdé rẹ̀ ní títí a wà sí ṣebí ó ti wà nínú kí la pé inú mẹ́mórì àbí inú díìskì á wà sí sílẹ̀ pé yóò náà mọ̀ ká gbogbo èèyàn ní ó mọ̀ kan kàǹjọ náà kò sẹ́ni tí ó ní mọ̀ kan ká àwọn máa sọ pé ikọ́rọ́ kìtàbàkì kìtìrà rẹ̀ ìrẹ́ ti tó ní ara lónìí torí wípé bọ́mọ̀ bá ti ń ké bó bá jẹ́ dáadáa yóò ti mọ̀ pé sẹ́wọ̀n ni ní fi yàtọ̀ ebi wọ́n ma bi ọdaràn léèrè pé gbogbo tá a wí kalẹ̀ nísìnyí ọwọ́ àjẹ̀bí àbọ̀jẹ̀bí wọ́n sì ti kọ kí lẹ́wọ̀n pé máa wí aláwọn òjẹ̀bí pẹ̀lú àlàyé ti sọ pé wọ́n ní ìwọ̀lọ́pàá kódà àwòrán ẹ̀ àwòrán nígbà tí ti ń pa ti ń gé lórí yóò tún tún ti sọ pé sàsọ pé ò ibi tá a ti wá bẹ̀rẹ̀ ẹjọ́ nù ṣùgbọ́n lálùkì àmọ́ mi ó ti mọ̀ bó ṣe wà yìí ó wà ìlà àyàtò iṣẹ́ tá a wá ń sọ yìí kò síbi tá a ti fẹ́ sí àfàyè tá a wà yìí fi hádì dúnìyà ilé ayé náà ni torí lónìí tá à ń sọ̀rọ̀ yìí àtẹni tí ń sọ yìí àtẹni tí ń gbọ́ amẹ̀l ibi tá a ti ṣiṣẹ́ ni wàhálà hisab ọlọ́run mọ̀ sírò wà báyìí wọ́n kọ́lẹ̀ ni wàgádàn tá a bá ti kúrò láyé tá a wà yìí hisab ń wàhálà amẹ̀l ìṣirò ló kò ṣiṣẹ́ mọ́ iṣẹ́ tẹ̀yìn ọmọ iṣẹ́ rẹ̀ tó ṣe kalẹ̀ tí ọmọ bá tí ó ṣe sábà bí ẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bá a ṣe rínú ẹ̀rí òun ló kù wà umru al-insan qasir ìṣẹ̀mí táwọn sì lò ó kéré wà ajaluhu ghaib ìgbà tá a fàyè lẹ̀ ó kéré àmì ó pamọ́ la yadri fi ayyi sa'atin ya'ti nígbà wo ni ó dé ìgbà ni ó ṣẹlẹ̀ àmọ́ ọlọ́run ní fàyè dà jẹ́ ajaluhum sura keje aya 34 fa'ida jẹ́ àjálùhun tásìkò tá fayílẹ̀ bá ti dé láyé sàkírù na sa'atan wà láyé sàkódìmú nígbà tí àkókò wọn bá dé wọn kò ní lọ́ra ní wákàtí kan wọn kò sì ní síwájú rẹ̀ ẹ̀sìkò tọ́lọ̀ ńlá kó láyé nù alukùránì ń fọ ọlọ́run fi ń fọ ọkàn wa mọ́ púpọ̀ ẹ wo iye ọgọ́rin èèyàn tó tako tó lòdì sáyà yìí ìgbà téèyàn kó láyé náà lọ́lọ́run sọ pé yóò kó láyé ọlọ́run bá sọ fún abẹ́ àdísà nábì sàlàyé ẹ̀ fún abẹ́ tí ń ṣe tàfsírò fún alukóran kẹrin àtọ́yà síbẹ̀ yẹn lọ púpọ̀ inú sọ́tùlì ha àyà twenty four ọlọ́run tún jẹ́ ká mọ̀ wípé kulu washrabu hàní àmbímọ aslaftun fil ayyamil khaliya ẹ máa jẹ ẹ máa mu lọ́jọ́ gbẹ́rọ̀ kìyàmù àtọ́lọ́run ròyìn àwọn ẹni rẹ̀ bí ma aslaf tó ń fi ayá mi kọ́ọ̀líyà ẹ máa jẹ ẹ máa mú pẹ̀lú ìgbádùn torí iṣẹ́ tẹ̀ ṣe náà lẹ́ ń jẹ yẹn nínú suratul Aqaf aya ogún ti múmi nílà sọtán yẹn ọlọ́nkọ́sọ á ní múmi ní òdodo àwọn tí wọ́n rá sí ẹ̀rin àtayé wọn láre fìhárì dúníà bìláwì wà láyìn pẹ̀lú eré àtìrégbè àti gbàgbé ọlọ́run wọ́n máa sọ fún wọn pé àdìhábí tó ń tọ́ yìí bá ti kún fi àyà tí kò mú dúníà ọjọ́ tá a bá gbé àwọn aláìgbàgbọ́ dìde wọ́n máa sọ fún wọn pé ẹ ìgbádùn yín tán ní ìgbésí ayé yín. Allahu Akbar. àwọn ẹlòmíì wọ́n sì ń fẹnu ara wọn sọ níbi àbẹ̀rù ọlọ́run pé ẹ̀fọ̀rọ̀ àlùkìámọ̀ lẹ̀ ntáyé bá gba àwọn kọ̀ọ̀kan fún náà ẹ jẹ́ káwọn ojà yé àwọn ẹ jẹ́ káwọn ojà yé orí àwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n máa sọ fún wọn lódodo náà pé fi hayatikum ad-dunya ẹ ti lò gbádùn yìí tán láyé náà nítorí náà aliyahun faliyahuma to di zauna raba lihun bí ma kúntùm tastakbiru na filardi nítorí jíjẹ́ tí ẹjẹ́ orí gbéraga ní orí ilẹ̀ àwọn yóò mọ́ ẹni tí ò sí tọ́lọ́n sọ ní gbéraga wọn mọ́ sọ ní gbéraga ẹni tó wà gbéraga sí wọn ni wọ́n kà sọ ní gbéraga wọn mọ̀ pẹ́ni tí ìsìn lọ́hùn lọ́nà tọ́lọ́n gbàgbẹ́sẹ̀ kalẹ̀ wọn mọ̀ pọ́ ní tó tó wọn sí ìlọ́lọ́wọ́n bá ń fi rinlẹ̀ fún wa bí ma kúntùm tastakbiru na filardi ìgbéraga tẹ́ ẹ ṣe lórí ilẹ̀ gbẹ̀gbẹ́rì haq láì sí ọ̀nà ẹ̀tọ́ àti nítorí jíjẹ́ sí ẹjẹ́ olùṣe ìbàjẹ́ tí ẹ sì jẹ́ olùṣe ìbàjẹ́ inú fàyà tó ní òun fàyà tó ní tá fún táǹtàǹtà kéèsì ẹ̀ èyí ṣe tó jẹ́ wípé tí rọ̀mọ̀dán bá ti lọ iṣẹ́ olóore lọ iṣẹ́ wa pin ẹ wàá ṣe bí ìgbà tó àkíyèsí tó yẹ ká béèrè ni wípé ẹni tá a fún ní gàárì yẹn kí la rò ká tó fún un à ń kò rí jẹ àbí kò rí jẹ tó ẹni tá a fún lẹ́kọ̀ọ́ ẹni tá a fún ní ráìsì ẹlòmí ẹnìkan wò láńgùbì kan ó gbé ráìsì fún ẹnìkan wò láńgùbì kan ó gbé wà fún kí ni ó mọ̀ jẹ́ nígbà tí Ramadan bá lọ nígbà tá a kà sí àkàrò ẹni bẹ́ẹ̀ sí àwẹ̀ àti ẹ̀mọ̀ kó wà mọ́ ọ̀yẹ̀ká sí àkíyèsí ìjọba ò sétí ẹ̀ olówó àwọn ìlú tó tòrò ìjọba àtolówó àtàwọn olówó ni wọ́n pawọ́pọ̀ ni wọ́n ń ṣe káàkiri àgbáńlá ayé ìjọba yọwọ́ tiẹ̀ àwọn tó lọ ń bùkún àwọn náà tún yọwọ́ ti wọn Ànábì sallallahu alaihi wasallam ó ní al-kayyisu badiru bil a'mal fasatarawna fitanan ka qat'il layli lil muslim yusbihu ar-rajulu mu'minan wa yumsi kafira wa yumsi wàyúsílẹ̀wò káàfìrọ̀ báàdìrò bìlẹ̀ àmẹ́l ìtara ṣiṣẹ́ tẹ́ fi jábọ̀ fọ́lọ́hun gbogbo àsìkò yóò mọ̀ lọ́gbére fàṣàtàrà ó nà fi tànà àwọn ìdààmú kan ó mọ̀ bẹ́ o tí ó mọ̀ la ayé kọjá kàkọ́tún ìlẹ́yẹ lèlè mùsùlùmí tí ó mọ̀ dẹ́rù bá ìgbà tí wọ́n sọ̀yàn sí ààjìn òru yusufu rọ́jú ló mú míná nínú àwọn ìdààmú yẹn ẹlòmíì ó mọ̀jú ní múmi ní wàyúsì káàfìrọ̀ wàlíyàzùbìlá tó sì di kèfèrí níbi challenges ìgbà wàyúmùsì múmínà ti di kile o ẹnìkan sọ̀kalẹ̀ inú ọkọ̀ kan ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ ń sọ̀rọ̀ wá ní sí bá sọ fún yín pé ní máa yẹn ní nàìjíríà sẹ́yìn tẹ́wàá náà ilé kò tó gbàgbọ́ kódà kì í pẹ́ rárá nínú ètò ọlọ́run torí pé àrísìkù bí ẹni là ọ̀jọ̀gbọ́n kan gbà tí ròyìn àrísìkù ó ní ríhún kò lábùn ó látẹ́gùn ìlú òun ní àrísìkì tí ìlú bá ilé bẹ́ẹ̀ atẹ́gùn sínú ẹ̀ mọ́ tó bá yẹ pé ni ọlọ́run fún yàn àwọn ọmọ kéwì nísìn àwọn ọmọ ronú bá ṣe lo ìtahàn tahàn sí tahàn púpọ̀ ẹlò ẹnìkan máa ronú bóòlù òun sì fowó sí lọ́hùn ẹnìkan máa ronú bóòlù òun sì fi làákàyè sí lọ́hùn tó máa fi sin lọ́hùn lọ títí tí kò fi dé torí pé ọlọ́run sọ pé wà á bòdò rọ́bà ká hàtà yàtẹ́ kẹlẹ̀kìn àlàáfíà tọ́lọ́run fún yàn yóò máa lò nínú àdìsí mi nítorí àlàáfíà lè má padà wá mọ́ o alẹ́ máa sọ pé yóò san yóò san yóò san tó jẹ́ pé bẹ́ẹ̀ lè yóò fi láyé tán àbí ọlọ́run bá sọ wà tó kọ́ wa níṣẹ́ rí màá ṣe kọ́lọ́mọ́jù bọ́ máa lọ́wọ́ kájẹ́ rẹ̀ láyà tàlkíyàmà wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh. alhamdulillahi rabbil alamin abẹ́lọ́ ọba subhanahu wa ta'ala kó bá wa sán kọ́ wa ní ẹ̀san rí fún ìbéèrè lẹ́ẹ̀kan sí zero nine zero seven six four five tàbí zero seven zero three seven two six eight four one zero lẹ́ẹ̀kan sí zero seven zero three seven two six eight four one zero wasalaamu alaykum.